nítorí pé àárín òru mẹ́wàá yẹn lọ́lọ́run fi Laylatul Qadri sí Laylatul Qadri la ya'rifuha illa Allah kakọ́kọ́ dì í mú kò sẹ́nìkan tó ọmọ jọ́nà lẹ́yìn ọlọ́ tí wọ́n bá ti ń pè ọ́ pé wá ṣe Laylatul Qadri níjọ́ báyìí mọ̀ pé àwọn adánilọ́nà nìyẹn kìí ṣe àwọn tí ayéwé jaka nìkan ni wọ́n ń pè ní adánilọ́nà àwọn yẹn ń dá yẹn lọ́nà táyé àwọn tí wọ́n ń dáyàn lọ́nà ìrìn àjò ẹ̀mí òun náà làwọn tí wọ́n máa ń sọ fún àwọn èèyàn pé ìjọba yìí ní ilẹ̀ látàlẹ́ kọ́dẹ̀ yọ̀ọ̀dà kẹ́ ti yà lẹ́yìn wọn tipẹ́tipẹ́ bọ́ọ̀bá wa yà tó sì gbọ́ bí n ṣe ń sọ yìí bọ́ọ̀bá ti sọ rárá rẹ ọba rẹ wájú ọlọ́run wọn yìí dájọ́ òru lẹ́yìn látàlẹ́ kọ́dẹ̀ torí kẹ́nìkan ò mọ òru ọlọ́run ọ̀ràn wọn sí ọ Quran àtàdísì ìlànà bí filẹ̀ fún kẹ́sìn rẹ kọ́mọba sékíní kọ́mọba dàrú àwọn afáà lè gbé gbági wọ́n lè ṣèrò wọ́n lè gbé tó kalẹ̀ nítorí kankan àmọ́ wọ́n máa béèrè pé ṣé bá nábì ṣe ni a máa ṣe là ń ṣe yìí ìbéèrè tó béèrè nù ṣé n tà ń ṣe yìí ṣé bá nábì ṣe ni a máa ṣe nìyẹn sọlá wọn bá ní kul in kuntum tuhibbuna Allah fattabi'uni tẹ̀bá mọ̀ kò fẹ́ tẹ̀lé ọlọ́run ẹ fẹ́ nífẹ̀ẹ́ ọlọ́run Muhammad ní kẹ́ tẹ̀lé o Lailatul Qadr yìí kì í ṣe òru àwàdà torí pé òru yẹn lọ́lá débi pé nínú ẹ̀ lásán alukur'an kalẹ̀ ọlọ́run ní ìrànàbí wọ́n máa adraka ma laylatul qadr laylatul qadr khayrun min alfi shahr inú àwọn dáadáa tó wà ń bẹ̀ títóbi laylatul qadr òun náà ni pé ọlọ́run bá ní gbogbo ẹni tó bá sì jọsìn nínú òru yẹn á fún ní ládàá ẹni tó sin ọlọ́run bá fún ẹgbẹ̀rún oṣù ẹgbẹ̀rún oṣù ó jẹ́ eighty three years eh, four months eighty three years four months òun náà ni ẹgbẹ̀rún oṣù òru kan ọ̀dẹ̀ gbalada ẹni tó ṣe báàdà fún eighty three years àti four months ṣe ẹ̀dá kan ṣe òru yẹn lè yẹn máa rìn káàkiri ṣe òru yẹn lè yẹn máa lu bàndírì òru yẹn lè yẹn máa jó pẹ̀lú àwọn obìnrin lóbìn ṣe òru yẹn lè yẹn máa rìn káàkiri ṣe òru yẹn lè yẹn sùn pé àwa ti ṣẹlẹ̀ láti ká ti tiwa ń jẹ ta ẹ jẹ́ kí n sùn ṣe òru yẹn lè yẹn máa sùn ìjọ lọ́mọdé ọlọ́mọ fẹ́ fi sí tẹ́yìn bá ṣẹlẹ̀ láti kárì ní twenty one tọ́lọ́mọba aláàfin sí twenty seven èyí tó ń ṣe ń jọ́ tó ń ṣe ń kí ló ń ṣe yẹn ní tí wọ́n rán ọ ẹ dákun torí tọ́lọ́mọba wa ẹ jí ká jí torí pé nínú àwọn dáadáa tó wà ń bẹ tánà zálù màláìka wọn làwọn màláìka sọ̀ kalẹ̀ nítorí wa wa ruhu fiha jìbìrìlì náà sọ̀ kalẹ̀ láàrin wọn bá a fi wọn òun náà sọ̀ kalẹ̀ bìyí tẹ̀ ní rọ̀ bẹ́ẹ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run ẹ máa lọ ẹ máa lọ min kulli amr ọyẹ ẹ máa lọ lè sàmì sàdúà tí wọ́n bá ń ṣe sàdámù ni híyà híyà sàdámù gbogbo orú yẹ kò sí aburú kan bẹ́ẹ̀ dáadáa gbogbo ẹ̀ wọ́n máa wá tọrọ àdúrà fún wa àwọn aláìkọ́ máa sàmì wọ́n máa sàdúrà fún wa àwọn náà ń sàdúrà dìde à ń ṣe náfìlà àtàmọ́tàlá ẹ̀lẹ́fàdì tálẹ́fàjà rẹ̀ ó fi yọ làwọn màláíkà wà lérí lẹ̀ wọ́n ní wọ́n pọ̀ débi pé wọ́n pọ̀ ju yẹ̀pẹ̀ rí lẹ̀ lọ ẹ̀dá kan káwọn lè yọ wá dé káwọn wá lédè ranu ọ̀wá ní ìmáàmù yín ẹ̀yìn yín lónìí kẹ́ máa ṣe bẹ́ẹ̀ ọlẹ́yà ti ń ṣe láti ibi ogún ọdún sọ̀rọ̀ nìyẹn àbí kẹ́ ẹ béèrè kébò lànà bí ṣe ìyàwó Aisha radiyallahu ta'ala eh, anha ó ní anabiwa Muhammad sallam eh, ama dìde ama eh, dìde ó ní idha dakhala al-ashru ahya al-layla wọ́n ní tí ọba dìpé mẹ́wàá gbẹ̀yìn dé gbogbo òru yẹn anabi ò ní sálà yìí má dìde ahya al-layla gbogbo ẹ̀ ní ó máa dìde yóò sùn díẹ̀ yóò wá dìde yóò tún sùn díẹ̀ ní yóò tún dìde gbogbo ẹ̀ kò ní mẹ́sẹ̀jọ́ kan wà á yẹ kọ́ ahla kò sí mẹ́sẹ̀jọ́ kan láì jíyàwó àtàwọn ọmọ rẹ̀ ó yá dìde o òlọ́lá kọ́kọ́ ẹ dìde òlọ́lá kejì ẹ dìde o títí tí yóò fi pé mẹ́wàá wàjẹ́dà wàṣẹ́dà lẹ́mẹ́zara yóò wá ṣe wàhálà lérí ìbáàdà yìí tí ò sínú àwọn ogún ọjọ́ tó ti kọjá yóò wá dé ṣòkòtò rẹ̀ tí ó le tí ò fi ní jábọ́lẹ̀ tí wọ́n ní ẹ dé ṣòkòtò kó le èèyàn fẹ́ ṣiṣẹ́ ńlá nìyẹn anábìyàn máa wá ṣe ìbáàdà àwọn ìyàwó máa ṣe àwọn ọmọ máa ṣe nínú ìgbà wa tí afa abdullahi bin umar tó gbà wá nínú àwọn sahaba tí wọ́n rí anabi wọ́n ní anna rasulullah sallam kana ya'takifu al-ashra al-awakhir min ramadan wọ́n ní tó ti di pé àwẹ̀ kù mẹ́wàá anabi ó kó lé yọ itikaf yọ lọ lè sin fún gbogbo ọjọ́ mẹ́wàá yìí láti máa wá òru Lailatul Qadr tó bá pé anabi bá dájọ́ ni ìjọ tí àbẹ́ anabi bá mà ní ìjọ yẹn nìkan ní ọ̀lọ́ ọjọ́ mẹ́wàá yìí ni fi wà ń bẹ̀ torí kọ̀ mọ̀gbà tọ́lọ́wọ́n bá wà láwọ̀ kí ló wá dé tí wọ́n fíksẹ̀ kí ló dé tẹ̀yìn celebrate ìranu ni o ẹ̀ṣẹ̀ sì ni ẹni bá dálẹ̀ tí o bá túbá oye ọlọ́run bá aláwọ̀ gba amújọ́ lẹ́kẹ̀ẹ́ àwọn ẹni bá ń lọ tí wọ́n pè tọ́ dáhùn ọlọ́run gba amújọ́ lẹ́kẹ̀ẹ́ àwọn sọgbọ́n tán lànà bí n ṣe ìmọ̀ lọ mọ́ṣáláṣí tó o bá láǹfààní àti lọ mọ́ṣáláṣí wàá wà nílé wàá tàwọn ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ tẹ́ bá ti sùn díẹ̀ wọ́n débi aago mẹ́ta ẹ̀jí ẹ̀sìnáfìlà ẹ̀sàdúà tílé òfin ma fún gbogbo ọjọ́ mẹ́wàá yẹn tẹ́ bá dàárọ̀ ọjọ́ ọdún ẹ̀mí yẹn balẹ̀ pé ah ẹsẹ̀ kọ̀ǹgẹ́ òru Laylatul Qadr torí pé gbogbo ẹ̀ náà lẹ́ dìde ọ̀kan ní ó sì jẹ́ nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí ọlọ́mọsá fi wá ṣe o ọlọ́mọsá fi wá ṣe o ọlọ́mọsá fi wá ṣe o ọlọ́mọ bá ní wala tubashiruunna ẹ̀yin tẹ́ wà ní itikaf ọlọ́mọ bá ní ẹ gbọ́dọ̀ súnmọ́ àwọn ìyàwó yín o tẹ́ bá wà ní itikaf wa antum aakifuna fil masajid tẹ́ bá ń ṣe itikaf láwọn mọ́ṣáláṣí ẹ wo ní ká ṣe táwọn èèyàn wá ń ṣe aláàfáà gègé káránṣẹ́ wọn ò sì rán lọ́rin kódà wọn ọ̀ràn àfa àmàkàsí ọ ànábì ni wọ́n ṣe kínní ànábì wọn rán èyí tí ànábì ń ṣe lọ́ọ́ máa ṣe ó fi tàwọn afa rẹ̀ tọ́lá wọn ń ṣe wọ́n sì ní tájẹ́ẹ̀tì lédi tí wọ́n ń ṣe ó sì ní tí wọ́n fẹ́ lábẹ́ ẹ̀yin náà sì mà tìrìgbà tẹ́ bá ṣe ládùúgbò káàdì dé aago mẹ́ta òru wọ́n gbé gbájáde ìgbà owó kẹ́ni àwọn màláíkà wọ́n sọ̀kalẹ̀ wọ́n fẹ́ tọrọ àforíjì fún wa àwa tá a ti ṣẹ̀ lódìdí oṣù mọ́kànlá tàwa fẹ́ fi oṣù kan tàwa fẹ́ fi túbá òru tọ́jẹ́ máa ń fẹ́rí gbogbo èèyàn àtún wá ń lu bàndírì àtún wá ń lùlù lóru yẹn ẹni tí wọ́n àforíjì ti ń lùlù sẹ́sìn nìyẹn àbẹ́sìn nínú òru yẹn fi ha yóò fura kullu amúrin hakim ọlọ́run ní gbogbo káàdà àdá tí ó ṣẹlẹ̀ lọ́dún kan nínú òru yẹn lákọọ́lẹ̀ àtàkìdírù sanawi àkọọ́lẹ̀ ọdún ọlọ́run ọdẹ jan ní stamp pé lọ́dún yìí tí ó ṣẹlẹ̀ ní kò sí ti ọ yẹ ẹni bá pọ̀ ládùúwà ọlọ́run ọdàn wò àmọ́ yóò fòyẹ ẹni tí ó bá ṣàdúrà tó sùn òrè ti bọ̀ fún fiha yufuraku kullu amrin hakim ọlọ́run lóru yẹn láàyànjú gbogbo tí ó ṣẹlẹ̀ lọ́dún ẹni tí ó kú ẹni tí ó máa bẹ wọn kọ́lẹ̀ lọ́dún àmàlẹ́kà kọ ọlọ́run sì fọṣẹ sí ẹni tí ó ga ẹni tí ó sọ̀kalẹ̀ ẹni tí ó rẹ̀ ẹni tí ó gbádùn ẹni tí ó lásìdẹ́ǹtì ẹni tí ó rìn àjò tí ó dé ẹni tí ò ní dé gbogbo tí ó ṣẹlẹ̀ nínú ọdún yẹn òru yẹn ni wọ́n yanjú ẹ̀ àfi kó pé òru yẹn ló dúró lọ́nbẹ̀ ọlọ́run anabi ni man qama laylatal qadr anabi ni gbogbo ẹni tó bá ìnáró lóru laylatal qadr imana wa ihtisaba tó sì ṣe nítorí pé ọlọ́run bá ní ó ṣe ọgbọ́lọ́ngbọ́ ìṣe ìrètí ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ ọlọ́run gúfèrè aláwọ̀ máa takọ̀ dẹ́mi dẹ́mi gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣe ládìgbà tó ti bẹ̀rẹ̀ ayé ẹ̀ wọ́n parẹ́ fún ẹ dákun inú kọ wà ní masjid àbí kọ wà nílé ọ̀kanu méjì náà ni ẹlẹ́ẹ̀kẹta yẹn bídí àni wọ́n ń pè àdádálẹ̀ ní ẹ̀sìn wa kò tí sí tá àdádálẹ̀ ọwọ́ àyín lọ yọwọ́ àyín lọ bí ranu ní àti wàhálà mo bẹ̀ lọ́wọ́ nínú àánú rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa òru náà kọ́ lọ́mọ́sá fi àṣekọ̀ǹgẹ̀ rẹ̀ kí n lá wá wí ládùá tàbá ti tán tá a nàró tán tá a jókòó lẹ̀ ọkàn máa sọ pé Allahumma innaka afu tuhibbul afwa fa'fu anni ìyàwó Aisha ní ìrà nàbì kásẹ̀ pé afẹ́ máa wí nǹkan kan lóru kí ni ká wí ànábì ní kò sí tẹ́ máa wí ẹni Allahumma ìwọ ọlọ́run ọba mi innaka afu wọlọba lámójú kú ọ tuhibbul afwa ọ̀fẹ́ràn kọ́ ọmọ sàmójúkò fáwọn ẹrú rẹ̀ fáfọ àní sàmójúkò fún mi tọ́lọ́mọba tọ́lọ́mùbá ti sàmójúkú fún yàn yọ kẹyàn gafuru rahim tọ́lọ́mùbá ti sàmójúkú fún yàn yọ pẹ̀sẹ̀ yàn rẹ bẹ́ẹ̀ bá lọ́ọ́ lè kú jama èèyàn lọ́ọ́ lè bá ní ọlọ́run pàdé ni ọlọ́run fi wá sínú àwọn tí ó wí àdúrà yìí nínú àwọn òrùlé látàlẹ́ kọ́dẹ̀rì àwa bẹ́ẹ̀ lọ́ọ̀ nínú àánú rẹ ní kọ̀ọ̀kan wa kọ́lọ́ musa wọlé àánú àwẹ̀ tọdún ní má ṣe lágbàá máfẹ́ ní kọ̀ọ̀kan wa gbogbo àwọn tọ́lọ́run ti kẹ́ ọlọ́mọdà wa padà sẹ́yìn gbogbo àwọn tó kú káàtó fún ọlọ́mọsà gbọ́ wọ̀ tiwa náà sókè gbogbo àwọn tá a ti rí níta jẹ ọlọ́run mọ́ fi pípa wá máa wo gbogbo àwọn tá a ti rí ọlọ́mọsà sínú fún wa allahumma yassir umurana اقضي ديوننا اسم مرضانا ومرضى المسلمين وارحم موتانا وموتى المسلمين اللهم قص بناصيته كامنة إلى ما في خير العباد والبلاد واهد علماءنا يا ذا الجلال والإكرام وأئمة المساجد يا رب العالمين اللهم فك أسر المجاهدين من سجون أمريكا ومن سجون أعداء الله اليهود والنصارى اللهم اسم مرضانا ومرضى المسلمين وارحم موتانا وموتى المسلمين برحمتك يا أرحم الراحمين فاستغفر الله إنه هو الغفور الرحيم بسم الله الرحمن الرحيم انا انزلناه في ليله القدر وما ادراك ما ليله القدر ليله القدر خير من الف شهر تنزل الملائكه والروح فيها باذن ربهم من كل امر سلام هي حتى مطلع الفجر